orúkọ mi ni Bímbọ́ Badmus ẹ̀ àwọn kan máa pè mí ní ojú oge ẹ̀dẹ̀ tí lè pè mí ní Madiva èmi lọmọ ẹ̀gbá líṣàbí agbòǹgbò àkàlàjà ìkún mi ti ń kun mọ́ lọ́rùn ẹ̀dẹ̀ mọ́ kókò sẹ́ni tó nídìílé bàbá tí ò ní nídìílé ìjà torí mo fẹ́ràn ìyá àti bàbá mi lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ máa ń lọ sí ilé ibi méjèèjì èmi náà lọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà ẹ ọmọ àfikànnà pẹ̀lú ẹ ẹ máa ti wọ pé mo ní Bímbọ́ tún lọ yẹn ẹ ń dánu dúró díẹ̀ níbẹ̀ yẹn torí pé mo nídìílé ìyá mo dẹ̀ tún ní ìdílé bàbá Abímbọ́lá Badmus mo fẹ́ràn láti máa jẹ àmàlà hmm. àmàlà mi kó wá ní ewédú pẹ̀lú gbẹ̀gìrì àtàwọn ẹran ohun ẹ ti mọ àwọn ẹran bó ṣe máa ń tóbi yẹn àwọn ẹran ògúnfe yẹn ẹ sí nǹkan tí mi lè fi jẹ mo fẹ́ràn ẹran mo fẹ́ràn ẹja mo fẹ́ràn pọ̀nmọ́ àmọ́ àmàlà yẹn ṣáà ni àmàlà àti ewédú pẹ̀lú gbẹ̀gìrì mo lọ sílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní D&D Nursery and Primary School mo tẹ̀síwájú lọ sí government senior college agege lẹ́yìn náà ni mo tún lọ sí university of Ilorin. ẹ eh, láti ka physics àmọ́ ẹ eh, lẹ́yìn tí a parí ilé ẹ̀kọ́ university tí a ṣe physics ẹ eh, ẹ mọlọ́run sọ pé ẹ a ní fi ohun tí a kà láti fi ṣiṣẹ́ ṣe torí látìgbà tí mo ti parí ilé ẹ̀kọ́ gíga mi fi ohun tí mo kà láti fi ṣiṣẹ́ ṣe kó tó di pé mo parí ilé ẹ̀kọ́ gíga ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe ṣe iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bákan náà mo dẹ̀ tún kọ orin nílé ẹ̀kọ́ gíga náà mo ti bẹ̀rẹ̀ sí ní kọ orin ká máa ṣe live band káàkiri lẹ́gbẹ̀ẹ́ omi ni wọ́n ṣe patí ni wọ́n ṣe birthday lóríṣiríṣi ó ti jẹ́ ohun tí mo ti nífẹ̀ẹ́ sí àti máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà tó bá di pé à ń ṣe ayẹyẹ tí MC ò wá tó mẹ́yẹ àmọ́ àwọn òpin àwọn jẹ́ ohun tí mo tún lè ṣe náà máa lọ máa ṣe MC náà torí mo jẹ́ ẹni tí ó bẹ kékeré kò ń ṣe púpọ̀ rárá o ẹ̀ máa ṣe MC àti bẹ́ẹ̀ lọ ni mo ti ń rí i pé ó jẹ́ ohun tí mo lè ṣe mo lè dúró síwájú ọ̀pọ̀ èèyàn láti sọ̀rọ̀ láti kọrin nígbà tí mo ṣe tán ẹ̀ mo bẹ̀rẹ̀ mo gbà tí mo dẹ́kọ̀ọ́ mo ṣalábàápàdé kábíyèsí òwúrọ̀ làwà àwọn ni wọ́n wò pé àwọn ọmọ tó ń kọrin tó tún sọ̀rọ̀ tó ń ṣe gbogbo pọ̀ yóò lè ṣe ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ ah broadcaster ni ojú ọmọ tí ó jáfáfá tó lè sọ̀rọ̀ àmúdẹ́ni ẹ̀hẹ́ lóòótọ́ ni báwo la ṣe máa ṣe wọ́n put me through bí mo ṣe máa ṣe wọ́n tọ́ mi sọ́nà pé òkè àwọn ohun tí máa ṣe rẹ̀ àwọn tí máa ṣe rẹ̀ wọ́n sọ fún mi pé àmọ́ tí wọ́n tún fẹ́ dángájá sí kí n gbìyànjú láti tún kàwé nípa eh, broadcasting náà òun ló jẹ́ kí n lọ sí Bradlag eh, láti lọ tún mọ̀ sí nípa eh, à ń ṣe iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́yìn ìrìn àjò mi pẹ̀lú wọn ni mo dé tẹlifíṣàn Orísun tẹlifíṣàn Orísun ló jẹ́ kí n láǹfààní láti máa gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ òun ló tún jẹ́ kí n jinlẹ̀ sí i nínú pé à ń sọ èdè yorùbá èdè yorùbá tá a máa ń sọ àmọ́ pé àwọn èdè yorùbá èkó mi dẹ̀mí ti náà ni àmọ́ tẹlifíṣàn Orísun ló tún jẹ́ kí n mọ̀ sí nípa ìjìnlẹ̀ yorùbá pé à ń fi yorùbá a fi ń sọ̀rọ̀ a fi ń ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo dé tẹlifíṣàn Orísun ní ọdún 2013 láti ìgbà náà lálẹ́ ti bẹ̀rẹ̀ sí ní máa láti bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú bórísun ṣe ń dàgbà náà làwa náà ń dàgbà pẹ̀lú ẹ̀. orúkọ mi ni Abímbọ́lá Badmus-Ogunyan mọ̀ sí Madiva ẹ máa wo Television, Orísun ẹ ti mọ̀ pé Orísun làgbà Orísun lọ̀gá àwa ni bàbá lọ́jọ́kọ́jọ́.